أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نعبد ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله à ń kí yín káàbọ̀ sórí ètò wa ètò yín Barka Jimoh èyí tí à ń mú wá sétí ìgbọ́ yín láti ẹ̀ka tó ń mójútó kíkọ àti kíka ìròyìn campus radar tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn tìjọba àpapọ̀ tó wà nílùú Alábàtà nílùú Abẹ́òkúta FUNAAB. Èmi olóòtú ètò yìí èmi Abdulhafiz Dúrósọ́yà. Àwọn kì í kíkí tó ṣe wípé òun ni kíkí tó lọ́lá jùlọ. Kíkí tó ṣe wípé òun ni a máa fi kíra wa tó bá dijọ́ gbéǹde àlìkìyámà. Salamun alaykum sunnatun nabawiyyatun. Salamu ni alaykum. A ń sálámà sí gbogbo wa. Salamu ni alayka. Kí àlàáfíà kó máa bá gbogbo ọkùnrin pátá. Salamu ni alayki. Kí àlàáfíà kó máa bá gbogbo àwọn obìnrin. Salamu ni alaykum. Àwa ń kó wa pọ̀ pé kí àlàáfíà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Salamu ni alaykum. Gbogbo àwọn adarí campus leader. Salamu ni alaykum. Gbogbo ẹ̀yin ń gbọ́ pátá. Salamu alaykum sunnatun nabawiyyatun. Èyí jẹ́ ohun tí a kọ́ látara Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Hijabatun faridun ala kulli muslimin. Hijabatun faridun ala kulli muslimin. Kí èyí tí ó jẹ́ wípé ó ti wá di ọ̀ranyàn pátá fún gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin. Kíkín tí ó ṣe wípé òun ni kíkín tí ó lọ́lá jùlọ Sàlámùnì Àléékún wa rahmatullahi wa barakatuh. Ní báyìí, a ó máa bọ́ sínú ètò náà ní pẹrẹu. Àmọ́ ká tó lọ sínú ètò náà, èmi a máa sọ pé alhamdulillahi Rabbil Alameen. Jẹ́ ọpẹ́ ńlá fún Ọlọ́run ọba, ọba àná, ọba òní, ọba àgbáńlá ayé, ọba títí ayérayé. Hayyu Qayyumu Dahim, Jalla Tabaraka Maulana. Hayyu Qayyumu Dahim, Jalla Tabaraka Maulana. Ọba wo ni ọba tí ó máa bẹ gbére, ọba tí ò ní kú láéláé. Òun lọba tó pẹ́ tó sí, òun lọba tó péye kí ló dé tá a máa fi ń dúpẹ́ láì ṣàkàrìtún láàdìdànàkùn wàlà nǹkan fàrìtún iná àbábìlà ṣèdíìdì ọlọ́run bá ti ṣe àdéhùn fún wa ọba tí ó lè ṣàdéhùn láéláé oyin láì ṣàkàrìtún níwọ̀n gbà tẹ́yin bá ti ń ṣe tẹ́ bá ti tẹ́ ẹ̀ bá ti ṣàìmoore táwọn ọlọ́run bá tá fún yín láàdìdànàkùn òun máa ṣàlékún ẹ̀ wàlà nǹkan fàrìtún iná àbábìlà ṣèdíìdì Àwọn tí wọ́n bá ń ṣe àìmoore sí nǹkan tí àwọn Ọlọ́run bá fún wọn, Ọlọ́run bá ní ìyà ẹlẹ́ta elóru á máa jẹ wọ́n. Àwọn á fi ìyà ẹlẹ́ta elóru á fi jẹ ẹnìkọ̀ọ̀kan wọn. Ẹ̀mí tí a ní láti ọjọ́ tí a ti fi ètò náà kọ́ títí tí ó fi wá di òní, àdínkù, a wà láyé, a wà láàyè. Ṣé eléyìí ṣe kò tọ́pẹ́? Bi ni'mati rabbi la bima kasabat yadi. ولا بيت إنني متحامد ولبيت راسي إنني متشاكر بنعمة ربي ní pẹ̀lú ìdẹ̀ra tí ọlọ́run ọba tó fún wa lábìmọ̀ akẹ́sọ̀bá ti yẹn di kò sí nǹkan kan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ní pé à èmi ò rí à èmi fẹ́ deny. ولابت رأسي إنني متحمد kí wọ́n ló tí àṣewọ́ ṣe yìí fẹ́ni tí yìí tọ́ sí wọ́lábí tọrọ sí ìnàní mútàṣákiru tí àṣe ṣe ọpẹ́ fẹ́ni tí ọpẹ́ tọ́ sí kọ́lọ́hún bá kó máa ṣaláì gbọ́ pẹ́ wá àmín. àwọn látara bẹ́ẹ̀ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, oore ajẹ́njẹ́tàn rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àtàwọn ará ilé rẹ̀, àtàwọn sàhábà rẹ̀, àti àwọn tí wọ́n jọ ń lo ìgbà. Ọlọ́run máa ṣàlàyé bá kẹ́ wọn. Àwọn àlfá wọn tó ti lọ, àwọn òbí wọn tó ti lọ, àwọn ẹ̀gbọ́n wọn tó ti lọ, àwọn ọ̀rẹ́ wọn tó ti lọ, àwọn àbúrò wọn tó ti lọ. Ọlọ́run Ọba máa ṣàlàyé bá fi wọ́n sínú ìkẹ́ rẹ̀. بسم الله الرحمن الرحيم allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. àwọn tó ń bẹ láyé àwọn ọ̀fẹ́ wọn tó ń bẹ láyé àwọn ọ̀gá wọn tó ń bẹ láyé àwọn òbí wọn tó ń bẹ láyé àwọn ọ̀rẹ́ wọn tó ń bẹ láyé àwọn àbúrò wọn tó ń bẹ láyé àwọn gangan tí à ń ṣẹ̀mí ọlọ́mọ ajá ọlọ́run má fi bàjẹ́ kan wá bisimilahi rahman rahim inna a'tayna kalkawthar fasalli rabbika wanhar inna shani'aka huwal abtar. lónìí a ó máa ṣírò wa látara ìrora létí ọ̀rọ̀ tí ọlọ́run bá sọ kalẹ̀ torí ọlọ́run bá sọ̀rọ̀ kalẹ̀ àkọsílẹ̀ ọlọ́run bá kò kò ní ṣaláì má wá sí ìmúṣẹ ní ìlú wa nàìjíríà tá a lónìí ó tó ń wá sí fẹ́nìkọ̀ọ̀kan wa àmọ́ ẹni tí ó bá mọ̀ pé wáàsí ni. bọ̀dà a'udhu billahi minash shaitani rajim bismillahi rahmani rahim wala nabluwannakum. والجوع ونكس من الأموال وأنفس وثمرات وبشر الصابرين àdánwò bá ti bá ẹ̀dá, àdánwò tí ó ju ẹkún lọ kí èèyàn máa ní inna lillahi wa inna ilayhi raji'un. Òun ni a fi máa rí pé tí èèyàn bá papòdà, àwọn èèyàn máa sọ gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un. Kì í ṣe òkú nìkan ni a máa ń sọ sí. Nígbà tí àdánwò ká bá ti wá bá ẹ̀dá. Àdéhùn tí bá mọ̀ pé Ọlọ́run ló mú wá, Ọlọ́run náà ni agbára rẹ̀ ká tí mú àdéhùn náà kúrò. Wá ní kọ́lù, inna lillahi wa inna ilayhi raji'un. Ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá, ọ̀dọ̀ rẹ̀ ni kó má ṣe aláìgbẹ́ eléyìí ní ìṣítí fún wa. Inna hadhihi tazkira, eléyìí jẹ́ ìrántí. Faman sha'a taha falyu'min bihi kí a má ṣaláì tẹ̀lé gbogbo wa pátá ká túbọ̀ lékún nínú sùúrù wa torí pé àwọn olóyìnbo máa ní pé the patient dog eat the sweetest part of the bone kí ló jẹ́ ibi tó dùn jù nínú bone òun náà ni bone marrow gbogbo àwọn ajá tó kù àti jẹ egungun tán àmọ́ èyí tó bá dùn òun ló wá máa jẹ́ mọ̀dùnmọ́ọ̀dùn nínú eegun gbogbo wa pátá kí a lékún sùúrù wa torí Àsọtẹ́lẹ̀ Ọlọ́mọọba ni. Ọlọ́mọọba kì í sì ń ṣàdéhùn kó yẹ. Ìwọ tó bá ní sùúrù dájúdájú, ìró odò ni wàá máa bọ̀. Wọ́n ní pé Ànábì wa Muhammad Sallallahu Alaihi Wasallam ó ní "Bashir Nafsaka" fún ẹ̀mí rẹ ní ìró idùnú bizofuri lẹ́yìn ìgbà nípa dáadáa Bashir Namsakọ fún mi rẹ̀ ní ìró dùnnú bizofuri ìró dùnnú dáadáa ba'da sọ́bùrù lẹ́yìn ìgbà tó bá ti ṣe sùúrù. Àá innama al'usri yusra lẹ́yìn ìnira ìdẹ̀kùn ń bọ̀. Ọlọ́run ọba ó ti fi àdéhùn kalẹ̀ tí ṣe wípé ẹni bá tẹ̀lé kò sí láì fi ń bẹ̀. A ó là, kọ́lọ́run ọba kó má ṣaláìjẹ́ kẹ́nìyàn kan wá jèrè <clears throat> ètò òwò tòní kó má ṣe láṣemọ fẹ́nìkọ̀ọ̀kan wa àwa tá a ṣe àwa tá a gbọ́ ọlọ́run ọba má ṣe lè ní èyí tó máa ṣe tá máa ṣe gbẹ̀yìn kámbọ̀ ṣídà ọlọ́màjẹ́ ó dàrú kámbọ̀ ṣídà ọlọ́màjẹ́ ó bàjẹ́ ìlú wa nàìjí fúnà àbúwà ọlọ́màjẹ́ ó ìlú Ògùn stéètì ọlọ́màjẹ́ ó dàrú tí Ogun State ò bá dàrú, Nàìjíríà lápapọ̀ Ọlọ́run má jẹ ó túká, Ọlọ́run má jẹ ó fọ́ yẹ́lẹyẹ̀lẹ. Tí Nàìjíríà ò bá dàrú, ilé ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run jó tò, máa dàyé wa rú, máa tó lòdì bá ti fẹ́. Àlámọ̀rí wa Ọlọ́run má jẹ ó dojúrú, má jẹ kó rọ̀ wa, Ọlọ́run má jẹ kó sú àwa ara wa. La ilaha illallah. Bismillahir Allahumma ya hayyu ya qayyum la الخادم نار دعني بالدور بقهارك يا من أخرج آدم من الجنة ورده ويوم الضر شفاء ويا من جعل آده لموسى نجاه ويا من رفع عيسى إلى السماء ويا من جعل في بدلوت وأخرجه ويا من نجحني ومقام مما لتوفاني ويا من سلم إبراهيم من أين مود سلمنا من كل فسع والأذن والهم والغم والدور والشر والفقر والمرض ومن كل ذي شر ومن جميع مصائب